Ẹ kú dédé àsìkò yìí o, ṣe dáadáa ni mo bá yín. Ẹ dẹ̀ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú gbogbo ìgbà, ẹ kú bẹ ṣe ń gbọ́ ètò mi lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ ṣé fún ìfẹ́, ẹ ṣé fún ìgbàgbọ́ tí ẹ ní nínú mi. Mo ṣe ládùrá pé ìfẹ́ wa kò ní pín. Bẹ́ dẹ̀ ṣe ń ṣe ohun gbogbo náà tí mo rí àti ẹni tí mi ò rí. Mo ṣe ládùrá ní pé Ọlọ́run á bá mi fi ẹ̀rí ńlá pa ẹ̀kẹ́ á dẹ̀ fún yín ní oore ọ̀fẹ́ láti gba ire àti èrè tí ó ní fún ayé yín lórúkọ Jésù. Ẹ káàbọ̀ sórí ètò tèmi tìrẹ fún ti ọ̀sẹ̀ yìí lọ́sẹ̀ tó kọjá ẹ má bínú pé ẹ mi ara ṣọ̀jọ̀jọ̀ díẹ̀ ni ó dẹ̀ fẹ́ sinmi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní àlàáfíà àti ọkàn pípé láti ilẹ̀ wá ní ọ̀sẹ̀ yìí. Ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, mo bẹ̀rẹ̀ láti, mo bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa àwọn òwe tó jẹ mọ́ àwọn ọ̀rọ̀ àṣàmọ̀ tí a máa ń sọ lórí ètò Tẹ̀mí Tìrẹ. Lọ́jọ́ tòní, a ó dẹ̀ máa sọ̀rọ̀ nípa òwe kan tó jẹ́ pé tí bá ti mọ̀ ọ́n lọ́kàn, a lè ràn wá lọ́wọ́ nínú ìṣe wa pẹ̀lú àwọn ènìyàn. Elédùmarè, mo mi jáde lọ.

nínú àwọn òwe méjì yẹn mo fẹ́ ká mọ̀ pé ènìyàn tó ń yán ènìyàn abìdíyàn yàn nígbà tí ó bá wà ní ojú wa ló máa máa ṣe wá ní pẹ̀lẹ́ ló máa máa ṣe kóríyá fún wa ló máa máa sọ̀rọ̀ tútù nípa wa ló máa máa sọ̀rọ̀ ìfẹ́ sí wa ló máa máa ṣe ìgbìyànjú láti fa ire bá wa ṣùgbọ́n lọ́gán tá ò bá síbẹ̀ mọ́ ọ̀tọ̀ nìkan tí wọ́n máa sọ wọ́n máa pohùn dà wọ́n máa pa ìwà dà, wọ́n máa yí ìfẹ́ wọn sọ́dọ̀ ẹlòmíràn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ àlùfàǹṣá nípa wa. Lọ́pọ̀ ìgbà làwọn nǹkan yìí dẹ̀ máa ń rí bẹ́ẹ̀. Ẹni táwa bá fẹ́ràn, òun làwa mọ̀ nítorí pé a ò lè rí ọkàn ẹni kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Kò sẹ́ni kankan tó jẹ́ olùmọ̀ràn kan, ojú nìkan là lè rí. Ojú ta dẹ̀ ń gbé kiri yìí, ojú wa kọlù igi ni. Ǹkan ta bá rí là á rí, ǹkan ta bá mọ̀ la mọ̀, nǹkan tá a bá gbọ́ la gbọ́. A ò lè gbọ́ ju nǹkan téèyàn bá sọ sí wa lọ. A ò lè gbọ́ nǹkan mìíràn tó wà nínú ọkàn rẹ̀. A ò lè rí nǹkan tó wà nínú ọkàn rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, a ò lè mọ èròǹgbà ẹni náà sí wa yàtọ̀ sí nǹkan tó bá fihàn tà rí, yàtọ̀ sí nǹkan tó bá sọ tà gbọ́, yàtọ̀ sí nǹkan tí ó fúnra wa pẹ̀lú inú ire àti ọkàn ìfẹ́ tá a bá lérò wí pé ẹni náà níṣẹ́ wa. Nítorí náà, nígbàkigbà tí ènìyàn bá dà wá tàbí tí wọ́n bá sọ ibi sí wa tàbí tí wọ́n bá sọ ibi nípa tiwa tí a bá yọ̀ọ́ gbọ́ tàbí tí a bá gbọ́ tààrà, ẹ má jẹ́ kí a fi nítorí pé ènìyàn ni ènìyàn yóò máa jẹ́. Ẹni táwa fẹ́ òun làwa mọ̀, a ò ẹni tó fẹ́ wa. kí ló wáá yẹ ní ṣíṣe ṣe káwa náà ká ṣẹ́bi padà sí wọn ni àbí kín ni ó ṣèèwọ̀ a ò lè ṣẹ́bi padà fún àwọn tó bá ṣẹ̀bi tàbí sọ̀bi sí wa nǹkan ṣàkọlé ṣe ni pé a máa fi ọgbọ́n bá wọn lò nítorí tí tá a bá sọ pé ká di ojú kẹ́ni burúkú kọjá àwọn ẹni rere náà yóò ṣàn tẹ̀lé lẹ́yìn nítorí náà a máa la ojú wa sílẹ̀ ni níbi tó bá ti tọ́ láti bá wọn jíròrò níbi tó bá ti yẹ tá a ti lè bá wọn dọ̀rẹ́ẹ́ àti ní àwọn ipò tí a bá ti lè ran àwọn gan tìkára wọn lọ́wọ́ láì nífiṣe àti láì ro àwọn nǹkan tí wọ́n ti lè sọ tàbí ṣe sí wa níbi ‘ẹ jẹ́ ká ṣe é nítorí pé ire la fi ń lé ibi wọlẹ̀. níhìn-ín ni a máa fi ètò tòní kọ́ sí lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ wa fún àsìkò wa àti dátà tá a fi ń gbọ́ mi mo dẹ̀ fẹ́ rọ̀ wá láti rí i pé a nífẹ̀ẹ́ ètò ti ọ̀sẹ̀ yìí ẹ ká sọ nípa ẹ̀ fún àwọn ẹlòmíràn ká dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kémi náà lè mọ nǹkan tá a wòye nípa àwọn òwe wọ̀nyí títí di ọ̀sẹ̀ tó tó ń bọ̀ tá a tún pàdé mo rọ̀ wá láti wà ní àlàáfíà kí ọlọ́run kó bùkún fún orílẹ̀‐èdè nàíjíríà kó wo àwọn orílẹ̀‐èdè àgbáyé sàn kó dẹ̀ pèsè fún àìní gbogbo wa lórúkọ jésù ire o